كما باركت لآل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله tó jẹ́ pò náà lọ́pẹ́ tọ́sù tí ó tó sẹ́lú ní a sì yí aláàrẹ̀ wá tààrà kí ẹ̀kúnkú ní ìtẹ́lẹ̀ ìtọ́lọ̀ ti ta lórí ṣe ètò sì ṣe ta lórí yẹ lọ́wọ́ ẹ̀rọ kó bá ṣe àbáwọn alágbèrè lórí sọ bẹ́ẹ̀ olùkọjá ẹnu àdá ó ju sọ́lọ́ <laughs> bá ṣe nǹkan ta ló lè sọ pé orí fi ṣe bẹ́ẹ̀ tó bá sì fẹ́ ṣe nǹkan ta ló lè sọ pé kó má ṣe ẹ̀rí pọ̀ nínú Quran tọ́lọ̀ sọ pé èyí tó fẹ́ ṣe ó sọ fún àwọn màláìkà inni jàìlò fil ardi khalifa kò fẹ́ da àrólé sí orílẹ̀ mọ̀lẹ́kà ní àtẹ̀jẹ̀ àìlùfí àmẹ́yìn ìdùfí àwẹ̀yẹ̀ sí kò dímà tó fẹ́ fi sórí ilẹ̀ ní mẹ́yìn ìdùfí à àwọn tí ó máa hùwà àbàjẹ́ wọ̀yá sí kò dímà ìyẹ́ nìkẹ́kọ́ yàtọ̀ sí fàfà yóò sì ìdùfí àwẹ̀yẹ̀ sí kò dímà ó máa hùwà àbàjẹ́ wọ́n sì máa tẹ̀jẹ́ lẹ̀ ما لا تعلم kò yé yín ní ìlú mọ̀ntẹ́nù tó náà tọ́lọ̀ fẹ́ sí náà lè ṣe olànàbí wa Muhammad sallallahu alaihi wasallam kò ní yùbá yìí bí na lọ ta'ala yọmọ Àrafà lọ́jọ́ Àrafà tí gbogbo èèyàn táàmà yìí lọ sábà ń lọ labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik إن الحمد ونعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك اللهم أكبر اللهم أكواشيا لما كواني بدأ ملك عبد عرفة لبعض عبد شيئات نوع ọlọ́pù yí ní rọ́pù àkárí ájì ájì tó bá ṣùgbọ́n nìkan ládà lọ ájì àwa àti ọkọ wa tàbí àwa àti máṣọ́rọ̀ ni ájì tó mú ọlọ́run mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn sọ sí tó dúdú tí kìí ṣe Allah subhanahu wa ta'ala mo jẹ́rìí pé òun ló rán Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àgbàlá yìí ìkẹ́ àti ọlọ́ọlọ́ àtàwọn sọ̀hábà rẹ̀ pàtàkì kí ọlọ́run ọlọ́run kò mọ́ bá wà ní lẹ́yìn ilé àkíráwá ní kíkí láti assalamu alaikum rahmatullah kẹba ti tọrọ lánàá fún pípẹ́ rẹ̀ lónìí ọlọ́run kálukú wa wa kò tètè dé náà yóò tètè dé o ọlọ́run kò fi yọ sọ́rọ́ kò fi kọ́là ìbẹ̀láwà ṣúra 68 ìbẹ̀ládé ìtọ́lọ̀ ti ní ọ̀tọ̀ ní bá ìdàdà ìka ìzàlẹ̀ ìbẹ̀bá ní ká sọ́rọ́ kò kọ́là láti bẹ̀rẹ̀ بسم الله الرحمن الرحيم

كان على خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين واتوا لهم دين فيحكمون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير وعدم أثيم عسل الله ولي الصالحين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم سورة سورة القلم سورة 68 القرآن أو بير الله àyà ẹlẹ́kẹtàlá lánàá a lori lórí òtúnlé ọ̀dájú ìkà aláìláàánú a sọ̀rọ̀ àti kágbìyànjú awa obìnrin kama má fi ìwà ọ̀dájú kọ́ àwọn ọmọ wa. ká sì mọ́ rí àwọn ọmọ wa yẹn ká mọ́ tọ́jú wọn rírè ní ọ̀nà táwọn ọmọ yóò fi wá di aláìláàánú tí a bá dàgbà tìrìgbà ọ̀pọ̀lọpọ̀ tàbí àwọn míì nínú àwọn tí wọ́n jẹ́ olórí wa lónìí níbi ìjọba the president governor senator títí tó fi lórí alága council tó fi ní eh, councillor ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àìláàánú ló jẹ́ kí wọ́n máa hùwà tí wọ́n ń hù ó sì ti wà bẹ́ẹ̀ lára wọn láti kékeré gbogbo kan nílùú kéjì bẹ́ẹ̀ láàárín nípa kò ní nítumọ̀ sí inú rẹ̀ ó di ẹ̀dùn ni some of them have become sadist àwọn philosophers wọ́n pe àwọn kan ní sadist ẹ̀ máa ń sadist These are set of people who derive enjoyment or satisfaction from punishing others or from their own discomfort. The discomfort of others. Àwọn tó pè sádìs làwọn tí wọ́n máa ń rí ìdùnnú tàbí wọ́n máa ń rí ìfọ̀kànbalẹ̀ níbi kí wọ́n mọ̀ rí pé ìyà ń jẹ ẹlòmí tàbí ìnira tó bá ẹlòmí tí wọ́n bá rí pé ẹlòmí ń jẹ̀yà gba ẹni ló tí wọ́n máa ń dùn ìyẹn irú àwọn èèyàn tí wọ́n bá fi ìyà jẹ̀yàn tí èèyàn bá tí ò bá sí àmì pé ó ń joró wọ́n á tún máa fìyà jẹ lọ ní títí sáwọn ẹni sáájú ẹ má jẹ́ ká rí àwọn ọmọ wa bí ámì àwọn ámì ló rí èèyàn bẹ́ẹ̀ níbára ń tẹ̀lé àwọn ámì tá a sọ lánàá ṣókí nìyẹn lónìí ọlọ́run wa ní báàdà dáàlìkà lẹ́yìn náà sàní ọmọ àlè ni ní ọwọ́ bẹ̀rẹ̀ tẹ̀sírí ọdún yìí a tó jọ bẹ́ẹ̀ tàbí lọ sínú sọ́rọ̀tù nóòrùn nípa zìnà àti tọ́lọ̀ ọba sọ búra obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́rìí gbogbo ẹ̀nà ṣàlàyé torí náà ní wulẹ̀ lọ síbẹ̀ wọ́n á ní kí lè tún wọn zà ní fíì àkùwàl àwọn àbá sọ̀rọ̀ pẹ̀ wọ́n ní àdáhìn alìmọ́lẹ̀kó bèlè kọ́ọ́mí wà lẹ́yìn ẹni tá ń pè ní sàní òun lẹni tó pèpè mọ́ra ẹ̀ á pèpè mọ́ra rẹ̀ fún àpẹẹrẹ ní ẹni tá a mọ̀ wípé owó tí ó fi gàn kadà five hundred naira láti lè rẹ̀ wá sí prógámù kò ní pèlé pé yóò dùn káà ìgbà tó wá dé bí àwọn kan sọ̀kalẹ̀ nínú káà tiwọn wá ní káàwó lẹ́gbé wá nítorí bá kòrò láàrin àwa kọjá yìí àwa olówó nì ó ń pè tí ò jẹ́ mara ẹ̀ ó gbé teacher school primary school tó sọ̀rọ̀ ẹ̀ di headmistress ó lóun headmistress school we whereas she is not àbí teacher secondary school tó sọ̀rọ̀ ẹ̀ principal àbúkọ́ sọ pé òní vice principal level twelve ló wà àbówà yunifásitì lecturer ọdọ̀ lẹ́jọ́ àbí dín agbálẹ̀ ọ́fíìsì dín ni o ṣùgbọ́n tó bá múra tán ẹrù gbòó gangan ni dín ní fakọ́tì tó dẹ̀ ń gbálẹ̀ ibẹ̀ lẹ́nìkan bá rí ní onídìí ibẹ̀ yìí tí ò jẹ́ ṣe kí ni wọ́n pè rẹ̀ irú ẹni yìí ó wá ń pe alápèmọ́ra ẹni ni tó wá ń fi ààrẹ nínú àwọn ìran kan wà lẹ́yìn ìsàmìnì kéèsì ìṣàrà àwọn ìran yẹn àwọn alìmọ̀ àrùfù bí ṣáàrì wà lọ́wọ́ ìtumọ̀ kejì ẹni bá mọ̀mọ́ aburú àti ibú àwọn awìnlẹ́bì ìlàwó àlàmà tó fi ṣáàrì tàbí ẹni táa rí àmì èèyàn bú láàrẹ̀ tẹ́ni yóò kìí ṣe ní rí gbogbogbò kọ́lá ibn Kathir ó wà dáì fi fàrí fàfí Quraish ẹni tó pèrè níran Quraish tí ìṣàrà Quraish ó ní ìdìdó ìsọ̀bẹ̀ ó ń sọ̀rọ̀ bí ní sáàtì ìlà sábàbí nùsúrí àmì ilẹ̀ àyà gbogbogbò tàbá lọ wo reason for revelation ìgbọ́rọ̀ correction òun ló fi sọ bẹ́ẹ̀ tọ́ba rí ní uwal molisiku bìlìkọ́ mẹ́wàlẹ́ ìsàmìlì sọ́márì ẹ̀ náà ló ti dìbò wàlẹ̀ akọ́bù aná òṣàdí ìdùnláwọ́ ma'arufun bishar gbogbogbòdíé ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò ṣàánú wa torí náà ẹni sáfẹ́ múlò bẹ́ẹ̀ ẹ̀ ń tí ìṣara ìran kan tó tún sọ pé ara wọn lò ọ̀pọ̀lọpọ̀ wà bẹ́ẹ̀ àwọn students ní yunifásitì bàbá rẹ̀ bàbá ẹ̀ iṣẹ́ ọdẹ ní ṣe lálẹ́ ní primary school kan tó bá ti lọ lálẹ́ àárọ̀ ni ó padà wálé ìyá rẹ̀ ń sun àgbàdo ìbàlẹ́gbẹ̀ẹ́ títì owó àgbàdo bí ìyá rẹ̀ ń sun tà àtowó iṣẹ́ ọdẹ tí bàbá rẹ̀ ń ṣe lálẹ́ pẹ̀lú àwọn pẹ̀lú oko díẹ̀díẹ̀ tí ń dà ni wọ́n papọ̀ tó fi lọ yunifásitì ìgbà tó wá dọ̀hùn ọ̀tọ̀ ní ti ń pè rẹ̀ àwọn èèyàn wá rí i pé ọmọ well-to-do person kan ni àwọn ọmọ tí wọ́n wá láti wẹ́ẹ̀dì ògùn gan gbogbo wọn ló jù lọ ìwé ètò sí ń ṣe wọ́n ní ọmọ ìlú wo ní ọ́ kó dákọ̀ ìlú ẹ̀ ó wá lọ wo olórin kí ẹnìkan nínú ìlú wọn ní adóní ní láyé ìgbà kan òbé òkè ọkùnrin kan wọ́n pè ní ọ̀dọ̀fin bélò tèmídà ń jẹ́ bélò wọ́n ní bélò wọ́n ní òun lọ́mọ ọ̀dọ̀fin bàbá ẹnìkan jẹ́ débi ṣẹmọ̀ ó wá dé sí ọlọ́mọdé bí tó ọlọ́mọdé bí dólò ẹ understand ìwé àwọn kan bá wọ́n yìí tàbí ó dé ìlú kan ó sọ̀rọ̀ ẹ̀ bí prince àbó ní princess lòun ó dé ìlú kan wá fi princess tó sùsù àwọn èèyàn wá ń pè ní princess ọmọ ọba ni ọmọ ọba kàrẹ́ ni bẹ́ẹ̀ sì ni wọn ò mọ̀kò ló rẹ̀ ní ẹ̀ẹ́ sòwúrọ̀ àwọn nǹkan wọ̀nyẹn àsáwọ̀ ni wọ́n ń pè kàmá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ kí ló sọ fún wa Náà, من ادعى إلى غير أبيه إلى غير أبيه فهو يعلم أنه غير أبيه وهو يعلم أنه غير أبيه فالجنة عليه حرام فالجنة عليه حرام إذا فجأة فكسين كتاران كاوريو Ànábì sallallahu alaihi wasallam àdísì Bukhari àti Muslim ó ní ẹnikẹ́ni tó bá ṣe àbí ti ara rẹ̀ sọ́dọ̀ ẹ tí è ṣe bàbá ẹ̀ tó ní bàbá òun ni ó sì mọ̀ pé bàbá òun kọ́ yẹn ṣùgbọ́n ní bàbá òun nìyẹn àlìjẹ́nà ti dàrá mú ó ti di ìwọ̀ fún rẹ̀ níbẹ̀ ṣóbi inú ọ̀sẹ̀ náà Thank you. لا تنقضوا عن آبائكم فمن رغب عن أبيه فهو كفر لا لا ترغبوا عن آبائكم عن آبائكم فمن رغب عن أبيه فهو كفر أمام أمام ìwọ́gbé ilé tàbí yín sí tàbí àbáyé tó bí yín kò wọ́ bí yín tẹ́kù wa máa já dànù ẹ máa sá fún àwọn bàbá yẹn ní jẹ́ kẹ́ ẹ ní ṣàfijàra yín sọ́dọ̀ rẹ̀ ànábì ní ṣíṣe bẹ́ẹ̀ ìwà kèfèrí ní kúfùrù àgbọ́n máa ń ṣẹlẹ̀ ẹlòmí ò lè jẹ́ kí wọ́n mọ dádì o tí máa bẹ́ẹ̀ bá ló fẹ́ wá wò ó skul yóò dúró lẹ́wà òun á máa bá yín gèèjì tàbí ó wá kí sísà ìkọ̀lá ní kó dúró sílé sísà ìyà bá ń ti ohun kan àbí ọ̀nkù àbí kọ́sù bẹ́ẹ̀ ni ó ti lọ kò ní dágbé rí bàbá ìmọ̀ àmọ́ ọ̀gẹ̀dẹ̀ owó ọ̀gẹ̀dẹ̀ tí bàbá gbẹ́ lóko àtowó epo díya ẹ̀ta wọ́n kó wá ọ̀gá ṣùgbọ́n kò ti fẹ́ gan rí bàbá mi ni ó wà máa fi ṣe bàbá náà ọmọ ìjà àdúrà فعليه لعنة الله من ادعى إلى غير يدين فعليه لعنة الله والملائكة والناس أجمعين ẹni في fi ẹlòmíì ṣe bàbá tó yàtọ̀ sí bàbá ẹ̀ ìgbéjìnà sí kí ọlọ́run ọba yóò máa bà gbogbo àwọn màláíkà àti gbogbo èèyàn náà ni ó máa bẹ lọ́n pé bá ní gbé jìnà sí ìkẹ́ rẹ̀ báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀ kéèyàn bímọ ní ìsìn ọmọ ara èèyàn ọmọ yẹn wá tiẹ̀ ní ńlá ìgbà tó dé ó lọ kọ́ ní ìdúgbò mi bàbá yẹn wá ń retí ọmọ rẹ̀ kò rí ó wá lọ mú bàbá mi ò fi síbẹ̀ ó wá ní bàbá tó mi mo ti mú àpẹẹrẹ mo máa ń sábà mú un wá bàbá ń sọ ìdíjí náà sọ̀rọ̀ kò síṣẹ́ tó ṣe àwọn nàṣàrà tọ́lọ́run ó gbà lọ́wọ́ wọn the law must be okay. ṣẹgbọ́rọ̀ rẹ̀ dáadáa are you with me non-muslims ẹgbẹ́ ìṣe kò bá fi bílíọ̀n tààyàn lọ́wọ́ rẹ̀ kò ní gba aládà kankan lọ́dọ̀ náà lórí ẹ̀ bá ẹ tó ṣàánú tó ń ní mo máa ń sábà mú àpẹẹrẹ ìwá ìwọ obìnrin lé òbí mọ ọjọ́ tó lọ gbàárù ọjọ́ tó lọ sọ̀rọ̀ tí wọ́n bú ọ ọjọ́ tó lọ síbì kan tó yẹ pé àjẹkù oúnjẹ ni wọ́n gbé fún ọ pé màmá ẹlọ́gbọ́n jẹ yẹn ìgbà tó débẹ̀ ó bá ewúrẹ́ tó ń jẹ oúnjẹ yẹn àbí mùsù wọ́n ní kò lọ gbé gbàtẹ́bí sì pa òun fọwọ́ ra aré bí ẹnu mùsù àti ti adìẹ tó ń ṣá oúnjẹ jẹ àbí ti wúrẹ́ ó lóòrùn mọ́ra wọn tó fi tọ́mọ yẹn ṣẹ́gbọ́rọ̀ mi dáadáa ó ṣáàtì wàhálà títí ó lọ lọ́dọ̀ principal secondary school wọ́n ṣàbà wá scholarship ló ṣe wáẹ́kì wọ́n mọ̀ yẹn ṣe mọ̀wé ní ẹgbúrú ó kàn lọ lé ìdúró bá dé ìyànlá ṣọ́ọ̀bọ́mọ̀ rẹ náà ni àdúgbò kíní tó fi ń pe ìrẹsì pálásà ó bàjẹ́ òrójútu ẹ̀ ṣùgbọ́n ọmọ ẹ̀gbọ́n mẹ́rin ẹnìkan á sọ pé ọmọ rẹ̀ wọ́n ń bọ̀ nílé níjọba ìbáìbáì ṣé kí èdè ìgbìyàn ló mú ẹ̀sùn wà ní ẹ̀sùn ọmọ yẹn ti wá kọ́lé ńlá kan sílùú yẹn ó ra gbàdílé yẹn yẹn ó gba security ó ti wá ara jíìpù tó dá fàádò wọ́n ní 75 million ní wọ́n ta mọ́tò ó ti wá gba driver ó wá ní ọ́ọ̀lù ńlá kan nínú ìlú yẹn òun fẹ́ wọ́n fẹ́ wá ṣe reception ìwọ náà fẹ́ lọ pàdé ọmọ rẹ tó dé láti ilé ìgbò èyí tó ní nínú òru àti bùbá ó sì lè lọ ẹni náà ló gbélé lórí ìgbà tó kó lè lọ díẹ̀ lè sọ pé èèyàn bọ̀ ẹni tó ti wá fàlà sójú aṣọ ya ẹrí bí ẹni kò sáàdì wọ́n náà wá ń wọ ọmọ yẹn náà kán ọmọ yẹn wá ń juwọ́ ìwọ́n rò pé wọ́n ti juwọ́ sí wọ́n ya òun lọ́lá ìpè ló fẹ́ pè ó ṣàn rẹ́rìn tún náà wọ́n ó ṣàn kí àwọn ìwọ́n rò ọmọ mi ni ya bó ṣe ní màmá mi máa bọ wọ́n fẹ́ lọ àwọn sójà àwọn àtijọ́rú ni wọ́n kàn kọ̀ níjì lórí ìbọ̀lọ́ lẹ́jẹ́ ọmọ ẹlẹ́gbà ọmọ mi ni ó wá pe màmá kan fúnmà yẹn wá jáde wọṣọ ńlá gidi tó lóun fẹ́ dá màmá yẹn lọ́la wá ní màmá yìí tó tọ́mù mi ò ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ màmá yẹn ó dá lọ́la mọ́tò yẹn dírẹ́fà ẹ máa gbé lọ lébi tó máa gbé ní gbogbo òun àti ẹwà lọ ẹnìkan wà á mọ̀ pọ̀ mọ̀ rẹ̀ ni ìwọ wá lọ lé ojókòó bó ṣe ṣe gangan ọlọ́run ní tí ṣẹlẹ̀ sí ẹ o ọlọ́run ní tí ṣẹlẹ̀ sí wa o ẹnìkan ní mi mi ló wá ń kọrin ó lọ́mọ kan lónìí tó bá rí bó ṣe dárí ẹ̀ lọ́lá olóríire yẹn sọ kí ni wàá gbogbo èèyàn wá ròyìn ọmọ yẹn pé gbogbo ṣe dára lọ́la ó ní ikú lọmọ yẹn kò lè rí kò lè rí ọmọ torí pé ìwọ tó ìyá ẹ̀ recognize ẹ̀ bó wà lẹni tó dá wa tí í ṣe Allah ẹ wá ní Jésù Ọlọ́run ló dá Jésù ìwọ ni èèyàn o ó kàn bí ní o pé Ọlọ́run dá yẹn gangan wá òun kọ́ lọ lọ́n iṣẹ́ wo ni wọ́n á ṣe tọ́lọ̀ ní kẹ́rin ṣe tọ́lọ̀ ó sàn wọ́n the first condition wọn ò fulfill ẹ̀ ìdí nìyẹn kò yẹn ṣe èpèlè yóò mọ ó tún lọ wọ́n yẹn ló da ọ̀dà sí gbogbo títì lòun ló káàkiri ìwọ ó tún lọ ó bá tún lọ ọdún kan èmi ní wọ́n ní ìwọ̀gbọ́ ní ìyá yẹn ti ya wèrè kó lè ti dàrú ìlú ìwọ ló fẹ́ di chief ẹlẹ́ilẹ̀ dìkẹ̀ orúkọ mi ní kí ló kọ yín àbẹ̀kẹ́ bàbá àwọn ní mọ̀mọ́ yẹn kó yóò ka primary six torí ẹ̀ ti dàrú gbogbo bí tán bá ti kọ àbẹ̀kẹ́ sí yóò lò lòun ní. bọ́ọ̀lù èèyàn tí èèyàn ó ṣe pé sábà fọmọ yẹn olórí ikú lọmọ yẹn dọ́rọ̀ àwọn èèyàn tó mú nǹkan ní ìlọ́lọ́run tó ṣe rí nìyẹn bó tilẹ̀ pé wá lè lẹ́yìn mọ́sàlù lè ààlà àpèjúwe tó ga jù sọ́lọ̀ kéèyàn tó lè ṣiṣẹ́ tó gbà yọnu ọlọ́run lérí ẹ̀ ó kọ́kọ́ recognize ẹ̀ tó ní kó ṣiṣẹ́ yẹn kó ló dá ọ ìgbà náà ló tó rẹ̀sùn gbà. ṣé ìwọ lè ṣe sáfún wa ẹ kì ní ìsìn mọ́ fọ́rọ̀ instruction kó fọ́rọ̀ instruction ṣé ó rí nìkan. wáyé kì sọ pé shade nínú objective ìwọ máàkì ibi tó ti ní tí kíkó máàkì ẹ̀ ìwọ lọ ṣe zero wọ́n ní kò kọ sẹ́ńtà nọ́mbà 007 ìwọ ní 007 bí báwo ṣé wàá ètò mọ̀ báwo alákọ́kọ́ délù oh ní 001 lòun ó kọ tó ní ìkọ̀ ṣùgbọ́n àwọn èèyàn tí ó tẹ̀lófin ọlọ́run bọ́rọ̀ wọn ti rí nìyẹn they are redefining for God wọ́n ń sọ fọ́lọ́n so torí náà ẹni tó lọ ń ṣe bí ti lọ ní ẹni tó ń ṣàfihàn ara ẹ̀ sọ́dọ̀ ẹ̀ sì ṣe bàbá ẹ̀ bàbá tó ń rí jẹ́ẹ̀tì yẹn bàbá yẹn lè ṣàdúrà fún ọlọ́run tó níbẹ̀ ni kò ti jáde mọ̀ bí tó sọ pé kò jáde láti bẹ̀ tó bá nàbí ń sọ yẹn sani òun náà ni ibi tí èsì ìgbéyàn kéèyàn lọ́mọ abẹ lòun wà fi ń fa wàhálà yẹn ṣẹ̀ríà islam recognize pé èèyàn lè jẹ́ ìlú kan tẹ́lẹ̀ kó tún wá máa gbé ìlú mi ìdí nìyẹn tá a bá kan tó ń mà kan ìlú báyìí ni ó ti wá o ṣùgbọ́n tó ti di ìlú báyìí gbogbo tó máa ń fàjà tí wọ́n fẹ́ lu kan wọ́n ní kí ìṣọmọ ilé ibẹ̀ ìyẹn gan ló ti jà gẹ́gẹ́ mọ̀ ok èmi náà fẹ́ joyè wọ́n ó kírètì oyè fún ẹ ṣọ̀gbọ́n ìgbà mí èèyàn ó jọmọ ilé kan èèyàn ó ti gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ ẹ sọ fún wọn wọ́n á tún kírètì oyè tì yín oyè ńsà tí wọ́n ti ń jẹ yẹn ìwọ ní máa bá wọn jẹ ìwọ tó lọ kírètì oyè mi o lè sọ pé ńsà ńsà pupa bóyá wọ pupa pupa ẹnu ó máa ti gbé lọ so now there be no problem. ilẹ̀ ẹkùn wa nílẹ̀ ti wà fáàmù yìí náà torí pé o ti wúlò mẹ́ ìwọ náà tún jọba sórí ilẹ̀ yẹn nìyẹn the point tí mo mẹ́kì ni pé Islam kò fẹ́ àsáwọ̀ ẹ wá wo iye obìnrin tó ti gbọ́mọ ọgbà gbọ́mọ ó ti ń fẹ́ bọ́ ìkan tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti ń ríra bó ṣe tún wá rí bọ́ ìní ìyẹn wà pé eléyìí ó jẹ lọ ju eléyìí owó ó dẹ̀mọ̀ pé ti ọdún bó ṣe lọ fẹ́ ní nìyẹn ó wá rọ́ọ̀ṣẹ̀ wọ́n ṣe nìkan the same month náà wọ́n ó dẹ̀mọ̀ òun fún ẹ̀mọ̀ nínú ẹ̀mí ọmọ yìí ò kìí ṣọmọ ẹ̀mí ṣùgbọ́n ọkùnrin yẹn ọkùnrin mo ká tètè ṣàlàyé kinní kan kí n tó tẹ̀síwájú ní níùsì kan tí mo kà nínú fóònù this i think today is Monday last week wọ́n ní obìnrin kan jáde láyé ó kú ó bí ọmọ mẹ́fà fún ọkùnrin yẹn ìgbà tó kú náà ọkùnrin yẹn wá lọ ṣe DNA test o lọ yẹ ìjẹ àwọn ọmọ ìyẹ̀wò ní ṣúbátù gbogbo ọmọ mẹ́fẹ́fà àwọn ní kò bá jẹ wọ́n wá ṣe ọkùnrin yẹn wá lọ síbi sàárè obìnrin yẹn ó lọ ń ní ẹgbà ó na sàárè yẹn ní kìtà àwọn èèyàn wá ń fà á pé kò padà sí yẹn ṣe inú Islam ọkùnrin yẹn gbogbo ọmọ tóbìnrin bá ti bí fún yàn nígbà wà lọ yàrá ọmọ èèyàn ní èyí tó ń lọ yẹ̀wò mọ́nú ṣẹ̀ríà ẹ̀gbọ́n mi èèyàn fẹ́yàwó nìsín nínú òfin ẹ̀sìn tiwa nínú Islam ni o ìgbà tó yàrá fẹ́yàwó ilé ẹ̀ náà ní ń gbé ó wá bímọ ó wá ní o fẹ́ mọ̀ bóyá ọmọ tiẹ̀ gangan ni kò bẹ́ fi ẹ̀sìn wa kò bá ṣẹ̀ríà torí tó ń sọ ni wípé obìnrin yẹ onízì náà ni ó ti dọ̀rọ̀ èèyàn fún ọkọ̀ wá púrúfù ẹ̀ tó bá púrúfù ẹ̀ wá jẹ 80 láṣì tó ń sọ nìyẹn tí obìnrin yẹn fúnra ara rẹ̀ bá fi ẹnu ara rẹ̀ sọ wípé ọmọ yìí ìwọ ló ní very good nínú ṣẹ̀ríà obìnrin yẹn wọ́n lọ sí yàgùn náà jẹ́ she be so student tó ń ti bẹ́ẹ̀ náà ọmọ yẹn ò ní jẹ́ ọmọ ẹni tó sọ pé òun ló níyẹn ọmọ ẹni tó jọkọ rẹ̀ tó wà ní ẹ̀ náà níjọba ó pè tí mọ̀ ẹ̀ bá wá come forward tó lòun fẹ́ claim ọmọ yẹn nínú sẹ̀ríà má tó stone ẹ̀ to death torí kó ṣe zinani ẹwọ bí ṣẹ̀ríà ṣe sọ fún ọ̀pọ̀lọpọ̀ problem tó wá ń ṣẹlẹ̀ society ṣe àwọn èèyàn kan lọ máa ṣe díẹ̀ ni kò jókòó sílé tọ́lọ̀ fún ọ nífọ̀kànbalẹ̀ tí òfin tó kàn ìkọlọ́ ṣe DNA test láti ìgbà yẹn ló ti wá rí bànújẹ́ ayérayé ṣẹ̀gbẹ́mọ̀ yẹn àkọ́kọ́ àwọn ọmọ tó yẹ kó jẹ́ ìdùnnú fún àti tutù ojú àríbànújẹ́ lọ́wọ́ yóò fi jẹ́ sí ربنا أبلغنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما Olúwa ṣe àwọn aya tó bá jẹ́ obìnrin ṣe àwọn ọkọ àti àwọn ọmọ tí ó jẹ́ ìtùtù ojú fún wa ìwọ fúnra ara rẹ ló lọ fọ àwọn ọmọ ẹ̀yẹ no matter ibi tí wọ́n dé láyé kò lè jẹ́ tuntun ojúmọ́ ọmọ they will not be the coolness of your eye neither are going to be are they going to be the joy of your heart so why here there is no problem in Islam you don't create one so lọ́yẹ́ pé gbogbo àwọn umu tàjẹ́ muslim ká ṣọ́ra wa lọ àwọn àkúlé ẹ̀ká bẹ́ẹ̀lẹ̀ ìsọ́ trend nǹkan tó ń trend nǹkan burúkú ni o àwọn èèyàn kan dédé jókòó àwọn fẹ́ lọ wo DNA ọmọ wọn nínú ṣẹ̀rí Islam kò wọlé o Ebe wọn á wo pẹ̀lú sáyẹ̀nsì tá a ṣe ṣe ń pẹ́ ẹ̀rọ gan lè ọ̀kọ́ there can be error wọ́n pe kinní kan ní confirmatory test torí mo mọ kéèsì ẹnìkan náà nínú náà mo ti ẹni gẹ́ ìyẹn ìyá ẹ̀ sọ pé lágbájá ló ń bá ló ń bí fún lágbájá yẹn ò dẹ̀dì náà yìí wípé òun ò bá ní fọ́ọ̀nù ìgbà tó ń fẹ́ àgẹ́fẹ́n ó wá lọ ń ṣe DNA test ó wá lọ ti ṣe bíi mẹ́ta DNA test percentage ọmọ yẹn tó wà lára máa yẹn very minimal so wá rí jẹ́sì ọmọ yẹn ọmọ yẹn wá sọ pé tí ìyá òun sọ nìyá ẹ̀ náà sọ pé òun ló ń bí fún ó wá ní kó lọ wá ànádá màá tó fún pé perhaps nígbà báwọn bí fẹ́ẹ̀dì ara àwọn o lọ́kùnrin ní ìtòrí that is another wrong thing wọn ò ṣe nìkà ìyẹn ní ìdẹ̀rí ẹ̀sìláàmù fi sọ pé obìnrin tó fẹ́ bímọ fọ́kùnrin gbọ́dọ̀ ní yìkì lérí ẹ̀ kí òun fúnra ara rẹ̀ lè jogún ọkùnrin yẹn tọkùnrin yẹn bá ṣáájú ẹ̀ kú yẹn lè jẹ́ orúkọ bàbá yẹn kọmọ yẹn sì lè ní ẹ̀tọ́ àti jogún bàbá yẹn tí bàbá yẹn bá ṣe kí ni tó bá ṣáájú ẹ̀ jáde láyé torí wọ́n bá ń sọ̀rọ̀ ogún ní ìsìn ọ̀nà tí wọ́n lè gbà jogún ọ̀kan náà ni anìkáhùn sọ̀hìn ìgbéyàwó tó lálàáfíà ó gbọ́dọ̀ wà. Bàbá rómìnrin gan ní ìsìn, ó kàn sáré bímọ fún níta kò sóyí díẹ̀ kò lè ṣopó bèèlè pé yóò jogún ní ìṣẹ̀rẹ̀ tó bá ṣopó ní ọ́fíìsì ní yàrá rẹ̀ ó ṣe lásán wọ́n lè fún ní ogún ẹyọ kan orí kìí ṣe ìyàwó ẹni ṣùgbọ́n àwọn obìnrin kan wà náà mùsùlùmí lónìí mo tún ka kéèsì yẹn ó ṣẹlẹ̀ ní Kwara nílọrin wọ́n gbé kéèsì yẹn lọ sí ṣẹ̀rí akọ̀ wọ́n tún padà lọ sí kí lórúkọ ẹjẹ́ o appeal ṣẹ̀rí akọ̀ mùsùlùmí lóbìnrin yẹn ó wá lọ ṣe court marriage pẹ̀lú ọkùnrin yẹn ṣàgbé tí wọ́n bá ṣe court marriage ó rà pé mo dáhùn kí mo ti dáhùn ẹ̀ náà lóhun inú ẹ̀ntẹ́ bá lọ wò mo ti tíìtì ọ̀rọ̀ yẹn mo lọ mo ti tíìtì issue yẹn náà ní whatsapp group mẹ́gbà ẹ̀ kò pẹ́ sísìn mo tíìtì ẹ̀ máa yẹn wá lọ fẹ́yàwó mi pẹ̀lú òfin ṣẹ̀ríà ló tí o bá ló fẹ́ ní ṣùlọ́kà yẹn tó fẹ́ correct máa yẹn wá kú ìyálé yẹn wá ní ogún yẹn ò lè sọ sí obìnrin yẹn àti àwọn ọmọ tó bí torí pé kí ni marriage tó ń ṣe court marriage ẹni wá gbé lọ ṣẹ̀ríà kan ṣẹ̀ríà kan tó wá sọ nífà ọ̀rọ̀ rẹ̀ pé legal marriage lélẹ́yìn náà bí àáfọ̀ obìnrin àtàwọn ọmọ ẹlẹ́tọ̀ wọ́n tó lọ sí àpíl ìṣèlú ìtí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ní pé ọ̀rọ̀ tí mo sọ pé tóbìnrin bá ti lè ní yìgì tí yìgì yẹn lálàáfíà ó ti lẹ́kùn sáwọn kan yẹn gbogbo obìnrin tọkùnrin kan bá ti wá ní yìgì lórí ẹ̀ tí wọ́n jọ ń gbé gbogbo ọmọ tó bá bí ọkùnrin yẹn ló lásìkò tí wọn sì kọra wọn lẹ̀ tẹ́nìkan bá wá dé láti ta tó ní ọmọ òun lọ́mọ yẹn ìgbà tó sí kò ṣẹ̀rí àwọn yẹn fún un torí ànábì ní àlèwáládú ilé fìrọ̀ṣ ẹni tó ní gùsùn ló lọ́mọ wà nílé àáyé àwọn jùmọ̀ ọkùnrin tó wá yọjú bòrò lọ́wọ́ ẹ̀ wá sóòrò ẹ̀ lọ That is how Islam solves societal problems as far as the issue of illegitimate children as far as it's concerned and some other women of weight. Check out that ìyáwà ó dúró ogun rege tí ó bá ní kẹwàá ṣàlàyé ìpínlẹ̀ láti kan bá wọ òmù tí ẹ lérí ikú kìí ọlọ́run ṣàlà ọlọ́run kó ràn wá bó ṣe rí ni torí náà zanin èébú ni àsáwọ̀ kìí ṣara wọn pèrè lára wọn So do not ascribe yourself to a family or a town or a father that is not yours ẹ mọ́ pèrà yín mọ́ bàbá ẹbí tàbí ìlú tí è ṣe ti yín ẹjẹ́ kó kálùkù mọ̀ lílé jẹ nínú ìtàn nínú ìtàn a ń pè àwọn kan ní Masdakiya ní Iran Iran Persia ó ti pẹ́gàn nígbàtí àwọn ọ̀dọ́ kan láyé Mazdak ọba ni. wọ́n wá mú fíọ́rì ìròrí kan wá gbé kí ló ń fa ìjà tàbí máa ń síra wa wọ́n ní nǹkan méjì inú òròrí wọn ni o àkọ́kọ́ ni dúkìá ìkejì ni obìnrin ẹlẹ́wọ́ kí irú láti Amẹ́ríkà àti kìdí tó jà sí lọ́jà àti bẹ́ẹ̀ wẹ́ẹ̀ property dúkìá jà sí kò sí sẹ́nìbọ̀dì ilé sọ bí tó máa forí sọ nìyẹn tí èèyàn bá ní ilẹ̀ ní kí ni ilẹ̀ jẹ́ west àbí kí ni Israel ń bá Palestine dù ọ̀rọ̀ ilẹ̀ ọlọ́run ló dẹ̀ máa ń jogún ilẹ̀ fẹ́ni tó wù nígbà tí mo ń sọ lẹ́ẹ̀kan pé tọ́lọ̀ bá fẹ́ ṣe kò fẹ́ tó lè di lọ́wọ́ mo rántí àyà kan ní ṣúrọ́tù làárọ̀ o ni mo lọ ń wò lẹ́ẹ̀kan bí àyà wo ni nínú nǹkan tí mo mi ṣúra 7 àyà 137 Surah 7, Ayah 137. Ẹ jẹ́ ká mú láti 136. Àwọn ará Egypt nígbà Fìrìhàn kí lọ́lọ́ sọ. أعوذ بالله من الشيطان الرجيم فانتقلنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا Ọlọ́run ní àwọn Fìrìáùn àtàwọn ìyà lára wọn, Fàkọ̀rọ̀kù náà hùn fìlì yáfẹ́ àtẹ̀wọ́n rì sínú omi òkun. Kéde wa drowned in the sea. wọ́n parẹ́ síbẹ̀ náà. Bí nítorí pé kàdàbú bí áyá na. wọ́n pe àwọn àmì wa nírọ́, yẹn wọ́n ṣá ìgbàgbọ́ sí ọ̀rọ̀ lọ. Wàkánù àníhá gọ́ọ̀bì, wọ́n jẹ́ afọ́nú fọ́ra nípa ọ̀rọ̀ Wọ́n ọ̀rọ̀ bí ẹni pé wọn tẹ̀síwájú. Ọlọ́wọ́ ní wa àwọ̀rọ̀sùnà alìkọ́ùmù àwọn àjogún fún àwọn ìjọ kan. Ìjọ wo ni Alẹ̀dínà káánú yúsẹ́dẹ́ àfúnà àwọn tí àwọn èèyàn ń wò wípé aláìlágbára ni wọ́n. àwọn tá a dá yẹn ni àwọn bàmí Israel the children of Israel ṣẹ́gbọ́n ti wà ní Egypt tẹ́lẹ̀ kò sẹ́ tó ń fìyà jẹ wọ́n ìgbà tí kan wá jọba olúwa bẹ̀rẹ̀ sí jẹ wọ́n níyà àwọn tá a wá rò lẹ́ni wọ́n yẹn tá a dá bá jẹ́ kí wọ́n lè ṣe nǹkan kan tá a sọ tàbí táwọn òun bí الذي باركنا فيها مشارق الأرض ومغاربها ibùwọ̀ àti eh, ibùyọ àti ibùwọ̀ oòrùn ilẹ̀ àjògùn ẹ̀fún wa alẹ̀ tí bá rọ́kìná fi ha ilẹ̀ táa fi ibùkó sí àwọn fruit bí grapes lẹ́mọ̀ àjára tẹ́bá wọn àwọn area yẹn ní Palestine area gbé àwọn fruits gan ó máa ó máa ó ní àwọn fruits tó ń jáde ń bẹ̀ up to today very very fertile land for those fruits ọlọ́ni àjogún ẹ̀ fún wọn àwọn tí wọ́n lágbára ń gbà náà ọlọ́ni àtẹ̀wọ́n rí àwa lọ jogún ilẹ̀ fún àwọn táwọn èèyàn rò pé ó ṣe kí ni pé wọn ò lágbára olóbi agbẹ́tọ́lọ̀ bá fẹ́ ṣe nǹkan ni mo fẹ́ fàyọ́ bẹ̀rẹ̀ o kò sẹ́ni tó lè sọ́ọ̀bù pé àwọn kan weak kò túmọ̀ sí pé wọn ò lè rise to power Power, kan wá wà power kò túmọ̀ sí pé wọn ò lè padà di ẹni tó weak just like America rose today lánàá America gan kì í ṣe ìlú kan sẹ́nì kankan mọ̀ gbogbo gba Islamic Islamic rule wà láyé ó tó máa ń fàyà ta ló fẹ́ lọ America kan kí ló fẹ́ lọ bẹ̀ kí lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀ kò séèyàn pàtàkì in Europe ní zenith of Islamic uh, civilization ó jẹ́ àmúyangàn fún àwọn ọba ní Europe pé ọmọ wọn lọ yunifásitì nílẹ̀ lárúbáwá ẹ̀gbọ́n tí mo sọ ìgbà táwa ti ní yunifásitì ṣẹ́gbẹ́ the first university in the world is that in Egypt Azhar àwọn Zaituna University àwọn Sankore University ní Mali ìgbà tí muslim wọ́n ti ní university wọn sì ní lérò ìgbà yẹn àwọn ọba europe wọ́n máa ń sẹ́ndì àwọn ọmọ wọn lọ síbẹ̀ láti ṣe kí ni láti lọ ní civilization tẹ́bákà àwé wọ́n translate as english wọ́n pè ní glimpses from our civilization main àdọ̀rọ̀ ìnáwó tàbí ṣe kẹrẹkẹrẹ lókọ orúkọ bàbá mi lórí but you can gain things from what from our civilization wọ́n document yẹ as ìgbà tí àwọn mùsùlùmí táwa ti ń ṣe medicine ta ti ń ṣe surgery green water àti holy water làwọn fi ń lù ní Europe sáwọn èèyàn kù lọ rẹpẹtẹ sábà wo writings àwọn muslim historians so fi dìdí europe ń báyìí ẹ̀rí pé they are in primitive world àwọn ibnu batuta àtàwọn míì ti ń kọ israel ó rìkọ́d igbe òun dé hospital wọn kan ẹni yẹn ẹsẹ̀ fẹ́ jẹrà wọ́n wá fẹ́ gé ẹsẹ̀ yẹn wọ́n kàn mú àáké wọ́n kàn dé fẹ́ò bọ́ọ̀gù ẹni yẹn jáde ó kàn kú lẹ́sẹ̀kẹsẹ̀ so they don't have technology there ó lọ explanation tí ó ń sọ ní tẹ̀sí àwọn ọkùnrin pé tílíkàlẹ̀ àyà amóhùnúdá wílò abẹ́yìn náà ṣe báwọn yẹn lé wọ́n tún ti wá ní Technology, ọ̀nà ètò tún ti wà sọ́kùnkétẹ̀ so tọ́lọ̀ bá rẹ̀ ṣe kò sẹ́ni tó lè stop ẹ̀dá sọ́dọ̀ àti ti wá ni pé whatever the situation in tọ́lọ̀ ní ká ṣe àmọ̀ ṣe ká gbìyànjú láti máa tẹ̀ láṣẹ ọ̀nà bẹ̀rẹ̀ nínú àtàwọ̀ àṣọlá àzàká àṣìyá àlàhájì mẹ́lẹ̀sátọ́ ilé ìsàlélà àwọn ìyókù yẹn bá a bá di lágbára mẹ́lú Muslims don't commit suicide ọlọ́run ṣàṣà àánú wa ṣá títí mo lò lọ́rọ̀ ẹni pé tẹ̀síwájú wàtàmẹ́t kalimọ́ ti rọ́pì kalẹ̀ ó sì ìṣòro èyí ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run àdìgbò alẹ́ òsínà tó dáa jù ó wá kò yẹn gbọ́dà múṣẹ lórí àwọn bànú Israel bímọ sọ́bà nítorí ìfaradà tí wọ́n ṣe wàdámùmárùnà mọ̀káàlẹ̀ yà sàn òrè àwọn olùwàkọ́ òun wà mọ̀káàlù yà àríṣùn àwọn parẹ́ dámọ̀rọ̀ ìdámẹ́rù adójú ẹ̀bùlẹ̀ apárẹ́ mọ́kànlẹ̀ ya sọ́rọ̀ fìrìhàn in tí fìrìhàn ń ṣe tẹ́lẹ̀ wà kọ́ mọ̀ àtàwọn èèyàn wà mọ́ kánú yá àríṣùn ẹ́ gbogbo tí wọ́n ṣe níṣẹ́ àti tí wọ́n kọ́ nílé ayà kan sí wà fún mi nínú súra iná ìdọ́lọ̀ ní níta abẹ́ ṣe ni pé afẹ́ fún àwọn aláìlágbára afẹ́ fún wọn ní ilẹ̀ àwọn tó lágbára afẹ́ gbà kù lọ́wọ́ so is that you can stop allow whatever Allah wants to do so tí mo fẹ́ kí wá ní link pẹ̀lú tí mo sọ yìí àtọ̀rọ̀ tí mo ń bá bọ̀ nípa zanin ó tún ní bá dàdáàlì kàzání nípa ọ̀rọ̀ ìran ìran tí a ti wọ́rọ̀ pé ìran yẹn ò ṣe é mú yẹn gàn lónìí ó lè dọ̀la kó padà dàmú yẹn gàn àwọn tá ń wò pé ìran ńlá ni wọ́n lè padà ìran tẹ́lẹ̀ kẹta mi yóò bẹ̀rẹ̀ tó ń gbẹnu yóò ìwọ gangan fún rẹ ó lè sọ ìran yìí di ìran tí gbogbo ayé òtò wá ti sọ di àmúyangàn which is true ẹ wo fámílì ẹlòmíì ní ìsìn àgbọ́rí ṣùgbọ́n bá ṣe wá gbọ́ orúkọ ẹ̀ òun gangan ló ti jẹ́ kí ẹbí yẹn di ẹ̀ta àmọ́ lónìí. nínú tó sì ga jù téèyàn fi lè gbé ẹbí ga ó ní ìmọ̀ wọ́n ní ìmọ̀ ó máa ń kọ́ ilé ó máa ń ó máa ìmọ̀ òun ló máa ń kọ́ ilé síbi tí ò sí ilé tẹ́lẹ̀ àìmọ̀ kan yóò sì wó gbogbo àwọn ilé táwọn èèyàn ti kọ́. العلم يرفع كيفا لا تدعو والجهد يهدم بين العلم والكرم العلم يرفع بيتا لا عماد له ilé tí ò lópo ìmọ̀ ó sì gbé dìde àìmọ̀ kan sì ní yáàdì mọ̀ bá ìta ilé èyí ilé àpọ́nlé àìmọ̀kan ó sì sọ dílé ẹ̀tẹ́ yóò sọ dílé àpù tẹ́bá lọ pọ́mọ olówó ọmọ olówó ní tẹ́ẹ̀bá lọ wáyé mọ̀ tó bá yá ìgbẹ̀yìn àwọn èèyàn ló kàtí nínú tó bẹ̀ ti ṣẹlẹ̀ rí táwọn ẹ̀ bá ń sọ̀tàn kí à tí ẹ bá ṣe ojú tó là ayé ìgbà kan sẹ́yìn tó bẹ̀ láyé àwọn bàbá wa ìdí ni kúnbínà máa ń ṣí ìta wákìtẹ́sì bí adàbà yùkùníkà mahmuduhu alìnẹ́sà almaru mankola a anada laizal fata mankola kana abi kúnbínà máa ń ṣí ìta kúnbínà máa ń ṣí ìta wákìtẹ́sì bí adàbà yùkùníkà mahmuduhu alìnẹ́sà bí يغنيك محموده عن النسب المرء من قال أندى ليس لفتى من قال كان أبي ليس لفتى من قال كان أبي ó ní kọ́ńbínà máa ń ṣí ta ọmọ ẹni orí ó jẹ́ kọ́ńbínà máa ń ṣí ta ọmọ ẹni orí ó jẹ́ wákítẹ́sì bí ádàbà ẹ̀kọ́ ní kó lọ ní ṣóyé ọmọ ẹni tó orí kò jẹ́ ìyẹn ò ní nínì ìwọ fúnra ara rẹ lọ ní ẹ̀kọ́ yubinika mahmudu animesa you are going to be profited by the praise you will receive from being educated other than that of your family ẹ̀yìn tó níbi ẹ̀kọ́ tó o ní ó tó fún ọ ó sàn fún ọ ju ẹ̀yìn tó rí pé ìran báyìí láti wá alimọ́rí umar kọ́lá anada èèyàn gidi èèyàn pàtàkì lẹ́ni tó sọ pé i am èmi jẹ́ báyìí báyìí láì sàlẹ̀ fàtà kìí ṣe èèyàn máa ń kọ́lá kánà ábí ẹni tó ń sọ wípé bàbá mi jẹ́ báyìí bàbá mi jẹ́ báyìí kí ni ìwọ obìnrin ni ẹ́ òṣìrí ilẹ̀ pátá lòun ọ̀káàkiri wọ́n ka bá tí a orí kà iná àti iná orí ké wa ni mọ́mìmì dẹ̀ ni ya súnà ló wà o wọ́n ti dùn báyìí ha àwa fámìlì wa ló ń jẹ mọ́ grandfather great grandfather ni ó ní mọ́ grandfather mi tún ní mọ́ dádì mi tún ní mọ́ but wọ́n ní kò wá lead irun orí lead what is the essence professor ni bàbá ẹ̀ professor of medicine professor of engineering professor of science professor of art ìwọ sì ní olódo ní òní common òní common school start gbèlè gbé wà lẹ́ǹsì àbí OAD or HND or degree then what is the value kí ni àǹfààní pé bàbá rẹ jẹ́ prof sòkéyàn máa máa lẹ́ra rẹ̀ mọ́ ibi tó kì lọ́wọ́ ibi tó wà tí wọ́n rò pé ẹ̀rọ̀ fọ̀ yẹn ìwọ gangan lè gbé wọn dìde tí wọ́n bá wúlò àìmọye àwọn tó gbé ẹbí wọn nínú àwọn obìnrin nígbà tí wọ́n ṣe kíni tí wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n wá rí àwọn tó tún lẹ́kọ̀ọ́ fẹ́ ẹ̀kọ́ táwọn níyẹn ló padà gbéran wọn dìde we can mention many now a lè dárúkọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣùgbọ́n mi ní dárúkọ ẹ̀kẹ́kọ̀ọ́ to be subjective ìfẹ́ káwọn èèyàn tí bá Some máa máa subjective so because of that I won't mention So long, ṣàánú wa lọ́n kó gbà fún wa ẹ̀yin náà lọ padà wo gbogbo àwọn èèyàn tí wọ́n tóbi lónìí ẹ̀rí bá àwọn táà mọ bàbá wọn lánàá àwọn tá a bá sì mọ bàbá wọn lánàá ẹ lọ wọ àwọn ọmọ wọn tí wọ́n mọ̀ lónìí àwọn ọmọ yẹn náà gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n bá di lẹ́kọ̀ọ́ wọ́n gbàgbé wọn nìyẹn Look at Dangote. Ẹwà àwọn ọmọ obìnrin ẹ̀ tó fi tàrí ẹlọ owó táwọn ọmọ ìyẹn sọ́dì. Ṣẹ̀gbọ́n ẹlẹ́rìn kọjẹ́ báwọn ọmọ ìyẹn ò mọ̀ nípa economy, wọn ò mọ̀ nípa finance. Ṣé wọ́n lè hẹ́ẹ̀dì bí wọ́n hẹ́ẹ̀dì? Ọmọ ọlọ́mọ ní òṣì. Gọ́rí tẹ́lì ó tó ti ń fa àwọn ọmọ ìsáwọn eré àmì torí fáwọn ọmọ ìyẹn lẹ́kọ̀ọ́ yẹn. Tí wọ́n bá lẹ́kọ̀ọ́ yẹn, wọ́n sọ gbogbo ẹ̀ ní kí ni ẹ̀dùn àárín wẹ́lẹ́lú mí ọmọ mí alọ́mọ fẹjọ́ sùn ní fámílì a ní bàbá òun kò tọ́jú òun ọmọ ọlọ́mọ ló tọ́jú dádì òun ní kọ́pínì lẹ́kọ̀ọ́ òun lọ bẹ̀ wọ́n ní kò lọ máa gbá ẹ̀kọ́ máa lọ àwọn tó páàkì kátọ́ọ̀nù wọ́n fi òun sí kò fò ó sí position gidi ẹ béèrè lọ ọmọ kí ni qualification bàbá rẹ̀ já fà òun mọ̀ kí ó wá ń bínú pé dádì ẹ̀ òkè mú ẹ lòdì kó já náà sì fún àfà ní bàbẹ́ wọ́n ní dáàdì ó pìrìfà àwọn ọmọ ọlọ́mọ kò sí ní pìrìfà jẹ́ wọ́n ló lé jáwé irú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́wọ́lẹ̀ yorùbá sí nìyẹn pẹ̀lú iṣu tó lọ gbàdé wọn tún mẹ́ṣẹ́ ní gọ́ọ̀bù ní àwábì kò kàn wá kò bọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹ òye wa bàbá tó lọ lo àwọn èèyàn ṣé kò mọ̀ ìbáyẹ̀kùn ti tẹ̀lé bàbá ń gbà iṣẹ́ àmọ́ sọ́kùsọ́ tó ń sọ yìí so ẹ̀kọ́ ó ṣe pàtàkì kólébìnà máa ń ṣe ìta wà tẹ́sí bí àdàbà yubnika mahmuduhu anil almaru a anada laysa fata man kana àbí àwọn kan wá gbẹ́ bí wọn ga ṣùgbọ́n wọn rí ọ̀nà tó dáa ọ̀nà yahoo ni wọ́n rìn yahoo plus ó tún bí yín jẹ́ nìyẹn torí pé ó sọ ẹbí táwọn èèyàn tó máa ń sá fún gbóló ló fẹ́ fi ọkọ̀ bí ọ̀nà wọn á lò ẹni o fámìlì yẹn ló fẹ́fẹ́ láyé àwọn olùkọ́ wọn á padà lo ọmọ bá fún wọn ni ẹnìkan ló dẹ̀ parí bẹ̀ o so ẹbí tó ló fẹ́ gbéga kó bá lówó kó wá lọ ṣe yahoo plus kò ti bẹ̀bí yẹn jẹ́ ó ń là fáyẹn òfin sọ pé owó ni kó lọ ní láti gbẹ̀bí ga kí ló ní kó ní ẹ̀kọ́ torí pé ẹ̀kọ́ ló ń gbé yẹn ga ẹ̀kọ́ ni tó bá lẹ́kọ̀ọ́ tó nímọ̀ pò lówó àyè àwọn olówó yẹn ló wà ó bá mẹ́rin Wọlé Ṣóyínká is a new right ìgbà tí wọ́n sì sí international passport rẹ̀ ní Nàìjíríà àwọn other countries ní ohun gangan fúnra rẹ̀ visa ni pé ẹni kó máa bọ̀ tó bá ti wọ ọmọ pé ṣáàpù wọnú plane máa bọ̀ ìwọ gan fúnra ilẹ̀ ìdí sàbà ìyọ̀sẹ̀ ò ní di passport why ẹ̀kọ́ tó ní nípa literature nínà you know he's a professor of literature ó dẹ̀ gba Nobel prize táyé nìyẹn o gbọ́ wa ń tọrọ ẹ̀kọ́ yẹn kìí ṣowó ló lé ẹ̀kọ́ yẹn ló ní àwọn olówó gangan àǹfààní tó wá nìyẹn wọn ò ní mo ń wo ìgbà tí Tinubu ó ń ṣe báde kan wọ́n á fi wọlé ṣe ká ṣe ṣe àmà ìkéde ìfẹ́ sọ̀tún nígbà tí Abacha ni wọ́n wà ní exile ó ní Tinubu sọ fáwọn ẹgbẹ́ òun dẹ̀ mọ bísínẹ́sì kan o. rice báwọn ṣe lè máa supply rice through Thailand ó ní òun ní lọ kọ business I will take you to Thailand government ó lóun fúnra òun òun ó lọ fún olórí orílẹ̀-èdè Thailand wọ́n àbúrò ó lóun dẹ̀ lọ olówó táwọn rí nígbà yẹn làwọn lò táwọn ti bá jà bàjá the point mo fẹ́ lò ní kò lówó bẹ́ẹ̀ tó ní bí professor tó lẹ́kọ̀ọ́ gidi gbégbé di professor wùrùwùrù you are renowned one ó bá àmọ́ lówó kó máa fẹsẹ̀ rìn mọ́tò mẹ́wàá pààkì so ẹ̀kọ́ ṣe pàtàkì nítorí náà má lẹ́ra rẹ mẹ́bí kan ìwọ ẹ lọ lẹ́kọ̀ọ́ àwọn èèyàn lẹ́ra mọ́mọ́ à ń sọ ilé fún àwọn obìnrin wa tó ní potential but they didn't develop their potential. Not because they have what I can call hindrances. Àwọn méjèèjì pé kankan ló jí wọn lọ́wọ́ àwọn gangan lọ lẹ́ fúnra wọn. I've heard of cases ní ìkànnì sọ pé mo mọ̀ mo ti rí ìrẹ́ ní gbogbo nǹkan ní stars mọ̀ rí. Obìnrin táwọn ọkọ wọn sọ pé wà lọ kàwé masters ṣe ṣe olóhùn òṣèlú. They are ready. Kí ló rẹ̀ bá tó fi lóhùn òṣèlú? tó ní bá ti lọ́kọ ohun alọ́gbọ́n ẹ̀wẹ́ ni tóun bá ti ṣe master phd ó fẹ́ dọ́gbọ́n níyàwó kò brilliant náà o particular anyway ọkọ dì láti sponsor actually i'm not me me anybody mind mo ṣe ń Though some may be coming to my prayers, you should know, but I am not even targeting, but I'm just talking. Ọkọ, ó ṣe tán ìyàwó. Ìyàwó yìí dẹ̀ mọ bàbá láìrí. Má ṣe má pàṣẹ sí èyí tí ó lóòrùn lọ. Kí ni ìdí orí orògbó òun gọ̀ ni? Kò tó fẹ́ ti, àti rọ́lòmí tọ́pẹ́ ní kó lọ ṣe mẹ́sìn bóyá ṣe microbiology fọ́sí wá pé lè brilliant fọ́sá olóhùn ọ̀lọ́ ó fẹ́ dọ́gbọ́n tí ó sì bá tó bá ti lọ sí mẹ́rin sẹ́gbọ́ àbí kó bá lè fẹ́yàwó kejì ẹ́ àmọ́ ẹ̀wà ń dárí pé ṣé wíwà lè rẹ̀ ló wá dí ọkọ̀ lọ́wọ́ ni tó bá jẹ́ ó fẹ́ sílé yóò lọ fẹ́ síta ṣìbọn travel nǹkan tí wọ́n máa wúlò fún wọn fúnra ẹ tí ó wà wúlò fún àwùjọ mùsùlùmí torí owó kò jẹ́ kó wọlé so kúlùbínà máa ń ṣe kí ẹ lọ lẹ́kọ̀ọ́ yẹn wà very important there are many of us like that then nǹkan tó ń ṣe be a master of it anabi sallallahu alaihi wasallam inna Allah yuhibbu abda'u idha amila amala an yutkina ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹrú sin rẹ̀ tó bá ń ṣe nǹkan kan that he should be proficient kó mọ̀ nǹkan yẹn gangan ìkan náà àwọn ohun mórí tó ń dín àkúta tà àkúta ẹ̀yẹ ṣẹmẹmẹ́wà àkúta tata ẹ̀kọ́ àwọn ọmọ ìjẹ tata ní kàrẹ́ bí dáadáa tẹ́bí mo dẹ̀ ṣe sọ ẹlòmí ní gbọ́bá lóhun ẹ̀jẹ̀ tata ìdí mo ń sọ ni pé by the way wọ́n rí pé ó òun wá lọ ń bọ̀ oúnjẹ yóò tún wá fata yẹ́ẹ̀sì if that person persists wọ́n lè máa ọ́dà àbúta yẹn láti Amẹ́ríkà I'm telling you àwọn èèyàn fi dọ́là ránṣẹ́ pé àwọn nídìí àbúta tí àyàn bá fi hundred dollar one thousand dollar ránṣẹ́ tí ẹ pé gbogbo ìlú yóò ní kẹ́ bóun wà lọ a máa fáwọn tí ó pa káàkiri lówó tó bá yá àwọn nǹkan tó ṣe biology because àwọn kan wà ní biology ẹ̀kọ́ tó jọwọ́ ẹkọ́lọ́jì wọ́n lè máa bíríjì àkùtà yẹn tó ẹ pé sísìn ti lọ àkùtà ọ̀tún wà ìran tata kan ló ń jákùtà táàmù ẹ̀jẹ̀ tó dùn gan ṣe àpé tó bá yá gan àwọn ecologist àtàwọn breeders wọ́n lè padà máa ṣe tata yẹn tó pé táì tó máa ń lọ ní wọ́n ní fáàmù fún wọ́n ti nǹkan tá a kà sí yẹn tí mo lọ ní aizukina tó bá ń ṣe nǹkan ṣe dáadáa nǹkan yẹn gangan lè sọ̀wọ́ gangan di tí ò tó jẹ́ tẹ́lẹ̀ nínú dáadáa so ó ti sọ ilé ìtura lórí ká àwọn tó mọ̀wé ni wọ́n bá kì í mọ̀wé very good ìwọ tó mọ̀wé yẹn ó ní ẹ̀bùn kan tọ́nà fún ẹ why don't you develop it rather than ascribing yourself to some other family you will become somebody others will be ascribing themselves to èyí táwọn èèyàn fi máa ń wo nínú whatsapp group mo rẹ́ nìkan ó polówó nìkan ó wá ń ṣàlàyé pé nìkan tí wọ́n fi ń jẹun lélẹ́yìí o ó dẹ̀ ń demonstrate ẹ̀ mo wá wò pé ah, ó dẹ̀ kí n lè rarú nìkan bí fáwọn ìyàwó mi o ṣàgbé ó tún ti tẹ́lọ̀ ni ó tún ti mú ahead ó tún ti ṣe mẹ́tọ́dù léyà kẹ́ni ó dẹ̀ ń jẹun báyìí kò ní ìdí gbogbo ìdáhùnsí àti ẹ̀rọ àfọwọ́ ọ̀dọ́gbọ́n gbé kìíní kan sókè sọlọ́gbọ́n wà lọ tó gbọ́ ọ̀lẹ́ sò láàárọ̀ kìíní kan kọ́kọ́ fún jìjìjìjìjìjì ibi tí mo wó ètò ìgbé mo róbèrè kankan tó wà bẹ̀tọ́ rẹ́ lójú mi ó lágbájá nù sáà ẹni pé bẹ́ẹ̀ tó ń wọ̀ wọ̀ káàkiri àwọn tó tó ní torọ́rẹ̀ rẹ̀ kan ìwọ̀n kan lè mọ̀ pé olóorun ni àwọn ẹ̀rí gbé direction ní sars rárá o mo kàn sọ̀rọ̀ ni some of us just sleep sleep sleep sleep sleep sleep doing nothing o lè há Quran ni sẹ́yìn máa fẹ́ prominent nínú húmù nsìn lọ dedicate time ààrẹ lọ há Quran o ní o lè rí ìsinmi àbí tó bá fún rẹ nísìnyí tó bá ti lè há Quran àwọn èèyàn ó pọ̀ lọ́dọ̀ ẹ̀ àwọn èèyàn ó kọ ọmọ wa wọn wọn That's just the truth online mo béèrè lọ́wọ́ ẹnìkan obn abibọ̀ ni mo ní ó ní pàmọ́s ó sọ yìí láwọn ọmọ rí online láti ló kàn kọ́ yàn online nìkan kò tí kọ́ físíkà he told me owó gidi lówó yẹn náà ìgbà tó yàn bá rí bí hundred thousand naira pàmọ́s lórí gbọ́kàn kọ́ àwọn kan ní kura online fún time díẹ̀ because ó lè jẹ́ pé ẹgbẹ́ fẹ́ kọ́ gangan Pakistan ló wà tàbí UK tàbí Russia tàbí kìnnìkan owó tí ò nítumọ̀ lọ́dọ̀ owó yẹn nítumọ̀ níbí àyíjọ́ sí ìdá ìwọ ló fún táìmù àjọ tó ọ̀pọ̀lọpọ̀ wa so you don't you will become ascribed to nínú mo o tún lè ń so kì í ọ̀rọ̀ ọ̀sìn náà àbí kìíní kan if you stand out tó bá àwọn èèyàn ò fẹ́ wọ́n darapọ̀ mọ́ gbogbo ẹgbẹ́ ìran báàgì tó ẹgbẹ́ báàgì tó ẹgbẹ́ wúruwúru yẹn lè rán tí kì í jára ọ̀tọ̀ wọ́n jára ọ̀tọ̀ àwọn ará bí gan lè rà wọ́n ló mọ̀ sí go plc àwọn mo ti rẹ́ nìkan tí wa bá fẹ́ ni kó mọ̀ ta kó mọ̀ wọ́n rí design kó kọjá bẹ́ẹ̀ wọ́n ní àwọn ibi ọ̀gbẹ́dẹ̀ very good commercial people pé kó mọ̀ jọ kó mọ̀ ṣe fẹ́ lómi àwọn làwọn ò wà máa kó. So it's a matter of price. So don't think you are useless. So kúnlẹ̀ bí nàmẹ́ ṣe ìta wọ́n tẹ́sí àádába ẹ̀yìn tẹ́sí rìtáyà àsìkò tó yẹ kẹ́ wúlò jù ní. rìtáámẹ́ǹtì níbi iṣẹ́ ìjọba kìí ṣe rìtáámẹ́ǹtì níbi iṣẹ́ ara yín náà why don't you use this time to study the Quran èèyàn rìtáyà ó sixty ló ń jẹ́ bẹ́ẹ̀ ọgọ́ta ọdún tó bá lò ní pẹ́ láyé tó lọ ní one twenty ńkọ́ yes ṣé lè sọ pé òun ní pẹ́ láyé tọ́lọ̀ ní kó lo one twenty kérékéré yóò wà ṣé Áfíríkà máa jìbù ló tó bá darúgbó. kí lẹ́gbẹ́ sí wọ́ọ̀dù ló fẹ́mọ̀ wù àdúkò rí àrùn kìíní nígbà tó bá ṣe ṣúánálá ṣúánálá yóò sú ọ àmì yóò rẹ̀ ọ but tó bá ní ẹ̀kọ́ so you can use this time láti lẹ́ ìkùrán kò lè rọrùn fún yín ìdí tí ò fi lè rọrùn ní wípé oko tí wọn ò ró fún ọdún mẹ́ta ti dẹ̀gàn wọ́n dákò síbẹ̀ wọ́n wá sílẹ̀ 3 4 5 6 7 8 9 10 20 years lẹ́nìkan kò fọ́ kòkò yẹn ẹgbẹ̀rún ní tẹ́ ọba tẹ́ ń pa ẹgbẹ̀rún díẹ̀ díẹ̀ bọ̀ tó bá pátán yóò dọ̀bẹ̀ ẹlòmí ní òun ti dàgbà ọpọlọ òun gbé nǹkan kan irọ́ ló ń pa ẹ tó bá lọ́pọlọ òun gbé nǹkan kan ẹjọ́ kówó síbi kan ẹ lọ ká mú owó yẹn lọ apàpẹta ó lè wo ló mówó mi bí ọpọlọ ẹ gbé ìwọ́dún sọ pọ́pọlọ ẹ ò gbé ọlọ́run ṣàlàyé so bí ẹ ti rí nìyẹn I think one hour six minutes is enough for today ọlọ́gbọ́n fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ dáadáa ọlọ́gbọ́n jù bàjẹ́ so tó bá ti di ọlá mi next week ṣé next week time Ramadan ọlọ́gbọ́n mélòó láwẹ̀ dà lónìí 19 wow that's good great ẹlòmí ní good gbàgbà ah, àwẹ̀ òwú tó fẹ́ káwẹ̀ tètè tán ó gúdù ìdí ni pé ẹni òní kéèké kọ́ọ̀tù lóun ṣàánú mẹ́rìndínlẹ́kì yẹn sátọ̀dù a máa tẹ̀síwájú ní àyà tó ṣe kí ni tó tẹ̀lé ọlọ́run kò fún ohun fún alágbọ̀yẹ múmù tó ọ̀rọ̀ nípa pictures photographs there are issues about photographs hadith wà dáadáa tánàbí sọ ẹgbẹ́ láyá dúkùlù lè mẹ́lá ìka bẹ́ìtàn fi ìka ìgbòlù àṣùrọ̀ The angels will not enter the house wherein there is a portrait or there is a picture and a dog. Ilé tí ajá bá wà, táwòrán wà, àmọ̀lẹ́kà ò ní wọ́n. Àtàwọn àdìsí míì rẹpẹtẹ ànábì sọ pé inú àwọn tí ìyà wọn ó le jù lójú àlìkàmọ̀ ní alimusọ̀ wùrò àwọn yàwòrán yàwòrán ọlọ́run sọ pé ẹsẹ̀ ní sí nǹkan tẹ́ ẹ̀dá ó làwọn àfáà jọun lọ́n sọ pé kódà tó fi dórí píkṣọ̀ tàbí kámẹ́rà yà ṣùgbọ́n a rí nínú apá kan náà apá tó ń sọ pé rárá àwọn àwòrán tí wọ́n fọwọ́ yà lọ́pátá how perfect tó bá jẹ́ pé portrait by artist no matter how ṣùgbọ́n wọ́n ní camera is a different mentally apákan náà àwọn àfáàní but our own advice is that we should avoid all except where necessary where are they necessary one you want to open an account and your opening an account is like compulsory wà tó ṣiṣẹ́ ìjọba sí wọ́n ní ká mú àkáǹtì wa ibẹ̀ níjọba ó máa sanwó sí so you need a passport ó fẹ́ lọ mọ́kà gan fún rẹ̀ you need a passport owó tá ń ná àwòrán wà ń bẹ̀ kan àbọ̀rẹ̀ textbook tá ń lò tá fi ń kọ́ ọmọ kò sọgbọ́n tó fẹ́ dá ó ní apá kan náà àwọn àfáà fi sọ wípé àwòrán tá a bá fẹ́ lò fún educative purpose tàbẹ́ bí kọ́ àwọn èèyàn ó wọlé irú ìmẹ́sìn náà even ẹ̀já àwọn biology báwo la ṣe mọ gbogbo kidney ehm, gbogbo liver gbogbo nǹkan tó wà nù then odidi èèyàn some other things ẹ̀rí pé àwòrán wọ̀nyí wọ́n ní ó wà pàmì sí i ṣe ń gbọ́rọ̀ then ṣùgbọ́n àwòrán tẹ́ pè ní alfotographia kàríyà asúrọ́tù tẹ̀kàríyà àwọn fọ́tò tá ń yà fún remembrance wọ́n nìyẹn ò wọlé àyàfi àwọn remembrance tó need documentation for example sí mo lọ ṣe convocation lecture ládíkúlá jazz university i have got there more than once so vice chancellor was there so wọ́n ní ká take a group photograph ìyẹn àwọn àbá ló wà permissible for documentation wàlà sí àmọ́ pàápàá jùlọ láwọn àwùjọ ti wà yìí wọ́n in future another vice chancellor can come and àwọn muslims wọn ò kí n participate wọn ò ní pèlè these are documentary evidence okay so for documentation irú àlejò lè fi dr sharon ní cut off. Nigeria embassy need their own documentation. There's nothing you can do. So these are exceptions and more than that. Now, specific question about software that àwọn picture tá a yà nínú fóònù ṣe pé they are not hard here and they move. Well, may Allah guide us Right, The pictures are pictures. Pictures are pictures we should avoid those pictures as much as possible. As because wọ́n lè padà píríǹtì ló wà tó sọ fún ìyàrá náà. Bẹ́ẹ̀ lọ́yẹ̀ obìnrin ní lọ́ọ̀kì ti ẹlẹ́hà. Mi ìmọ̀ bẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ pósí. Wẹ́ẹ́ What I mean by that is their identity. Mo ti rí mọ́ṣáláṣí kan bá dà, mo wọ ọbẹ̀ mo fẹ́ lọ kéèrò, mo ráwọn ẹlẹ́ràn dáadáa. Kódà tí ẹgbẹ́ wọn kàn dédé ya píṣọ̀ wọ́n tó ń pòs, wọ́n tó ń ṣe gbogbo ẹ̀. Dá àwọn tí ìṣẹ̀lẹ̀ àpọ̀m̀bẹ̀ náà. I just look at them because mo mọ àwọn skọ́là àwọn àwọn ẹ̀ ti sọ fún wọn nípa jàwá. Mo mọ àwọn àbá àwọn díẹ̀ àwọn èèyàn ti sọ fún ẹ nípa wọlọ́ọ̀rẹ́là pé ó wà pàmí síbù tó bá jẹ́ ọ̀dọ́ ní èmi kọ́ mo sọ fún wọn. But all those things we should avoid. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmì problem kìíní yẹn náà. But with modernization we are now it seems we are moving far away from where we were. Gbogbo àwọn nǹkan táà kìí ṣe tẹ́lẹ̀ àwọn àbẹ̀ tí fẹ́ máa ṣe é. Like there is every time every compete pẹ̀lú wọn, so many things that you don't need to compete with them. We are to create our own unique identity. Ṣé nípa our brothers máa maintain identity tiwa? Látàrí ìgbà tí wọ́n ti lé èèyàn jáde ní lecture room fún un, ta brother ti fi orun rẹ̀. Tó dà àwọn medical students risk ni wọ́n lé wọn medical school. Ṣòkòtò tiwa ò kan lẹ̀ rí láti ìgbà yẹn. We maintain our identity. Wọ́n padà wá bá wa àwọn náà mú fi àwọn náà tó wá tí ń fi irun gbẹ̀lẹ̀ ṣòkòtò wọn kanlẹ̀ àwa dúró tẹ̀ but ẹ̀yin rather than maintaining identity bí kẹfẹ́ lo jìlì bá fẹ́ jẹ́ kí lè dìrò àdọ́gbọ́n yọ sálẹ̀ kí a lè mọ̀ pé ìyá ọjọ́ ẹlẹ́hà ni o ẹ̀ ọ̀dàzán ó mọ̀ mọ̀ ni o ilé ìfẹ́ sáwọn àdọ́gbọ́n yọ lábẹ́ pé ẹlẹ́hà tẹ́ ń wò yìí ìyá ọjọ́ o you don't need that ibi tó bá ti lọ rajà ni wọ́n ti mọ̀ pé ìyá ọjọ́ náà èló lẹ́ta kìíní wọ́n ní five thousand naira ẹ̀fún lè ní mẹ́ta ṣọ́gbẹ́ tó wá lówó ìsábà price àyàfà wọn torí pé bí táwọn olówó ti mọ́ ọ̀rajà àwọn èyí price ẹ tó bá lọ sí supermarket yẹn máa price ọjà supermarket olówó òkè price ọjà náà ọ́ bẹ́ẹ̀ o máa mọ́ lára dẹ́ta tó bá fẹ́ra ti dága kí ní máa jíìpù jẹ́ akàkò akò akò tí ẹnìkan bá ní wọ́n yá ní òun ni mo ti kà á ti pẹ́ kan ló ṣe wá sí ẹ pé àwa ń bá bùkún ta ní díẹ̀ ká pa àwọn ń tajà sí lọ́sẹ̀ lómi owó tábà lọ sí supermarket wọn ò gbowó ńlá sí à ní price bọ̀tá bá wà lẹ́gbẹ̀ẹ́ títì bọ́ọ̀lì èló ni yọ́n ní two hundred naira lọ́ní two hundred naira ní bọ̀ọ̀lì ẹ̀ wà ní mẹ́ta five hundred tí wọ́n bá ní kẹ́ ẹ̀ mówó wá mẹ́rin obìnrin ẹ yóò wá wò ìwọ náà bẹ́ẹ̀ rí pé ilẹ̀ ti ń ṣú tí ò bá ti ta bọ̀ọ̀lì yóò bàjẹ́ ni ẹ ṣáà kó ẹ kó wá wọ́n á ti rújú ẹ̀gbẹ́ ní ọdún so if you have they say no you shouldn't do that I have practicalized it not only in this town in other towns ìjọ kan mo lọ ra nǹkan kan nílùú kan mọ̀mọ́ yẹn wá pè mí padà mọ̀mọ́ yẹn wá sọ fún mi pé ẹjọ́ àpẹẹbẹ́ ẹbá ń bẹ náà kọ́ mọ̀ mí náà jára yín ó ní ah, wà láì pọ̀pọ̀ mọ̀ bọ̀ ní ìbọn because gbogbo nǹkan tá a ra price lẹ́gbẹ̀ẹ́ ẹni bírèdì bírèdì ẹ láwọn ńlá lọ́wọ́ wà kókó ẹ̀yin ẹ kò ní kírètì kò pé kírètì ni ẹjẹ́ wọ́n tó wá sáré wá pé mú lábẹ́ ra kan kí ní kọ́ gbogbo ẹ̀dùn wà láì yá yẹn ń bẹ mọ̀ mí dára yín ṣòkòtò dẹ̀ nínú ìrọ̀gbà ní gbogbo and I deliberately did that to pé ẹni tí mò ń wá lọ́jọ́ yẹn tí mo fẹ́ ra sí yẹn fún mo mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣe tó bá ra nǹkan ládùúgbò yẹn. So now people now change their opinion about sunnah. In this particular time, mo ti lọ ra nǹkan kan bẹ̀rẹ̀. Màmá yẹn wá sọ pé òun mọ̀ mí ni ó ṣèmi ni ó fi ta o. Ó láwọn èèyàn yíyan òun ìtajà fún un. mú kí ló dé ó ní wọ́n máa nájà àpàlì àwọn ẹlẹ́hàáyì ó wá fojú olùṣíwò wọn àìsóòdùmù tó bá rí ní ìsìn yóò kì ní yóò pàjá ó ní àwọn ẹlẹ́hàáyì máa lọ so the point tí mo make ẹjọ́ dáwà kọjá ọ̀rọ̀ pé àgbà ń lo jìrìbáàbò all those things you are doing little by little they are part of dáwà. ọmọ mi tó bí ẹ̀ òbí jẹ́ kó lo jìlìbáàbù pé wọ́n gbà páwọn olòṣì ló ń lo jìlìbáàbù kò serious ó ti kọjá lọ́dọ̀ mọ́là kó ra kí lórúkọ kìíní tí wọ́n máa gbé yìí watermelon àjọ tó ti di five hundred naira ó dẹ̀ ní tó bá ti jẹ́ mọ́là kò sí two hundred naira ní kò sí bó ṣe ń bọ̀ tó bá wà wà náà ní kò sí tó ti wù ẹ́ pé o lè Therefore, some people are looking at you thinking that they have ti ń lo Yorùbá olùṣí. Ọ̀rọ̀ ló yá lọ́bẹ̀ o. Kí ló yá lọ́bẹ̀ let us maintain our identity. Gbogbo àwọn nǹkan tá a ti ń ṣe tẹ́lẹ̀ yẹn don't let us drop in. Ẹ jí má jẹ́ ká kọ́pì wọn tiwa ni ká ṣe. Tábà ti ń ṣe tiwa yẹn, they will come and meet us on it. Mo ti ṣe wá àzìkan tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ìgbà tí Queen Latifah jáde tó lo kìíní kan bí ìjìrìbá I said it in full tàdé mo ní ẹ̀yin Muslim sister ẹ̀ maintain jab tó bá yá wọn padà bọ̀ wá lo ẹ̀ á gangan tó kí àwọn obìnrin tó jẹ́ celebrities wọn máa like gan máa lò jab I said it then maybe around 1993 1993 continue this ìjà wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n tó bá yá àwọn celebrities wọn máa lò jab if we stay on it and eventually kí ló padà ṣẹlẹ̀ celebrities máa yàtọ̀ sí pé wọ́n máa lọ sí ra padà ẹ̀rí pé táwọn náà bá fẹ́ àti àbí èèyàn gidi wọ́n á wà nǹkan borí wọ́n á ṣe lẹ́yìn ọlọ́run ṣàánú wa bí ọ̀rọ̀ picture bó ṣe rí nìyẹn fídíò mọ̀kútàlá fún fi ìyàtọ̀ inú wà apá kan náà apá sọ pé fídíò is like mirror tàbá wo glass àwọn ọ̀gá sọ pé no process tí wọ́n fi ń produce the video náà ni process tí wọ́n fi ń produce the picture the only thing is it's a motion picture it's taking the picture rapidly that's why you can pause it and it's going to stay nínú àwọn àbá tó jókòó tí wọ́n wà gbájú odò ní mufti saudi lónìí baba fauzan sheikh fauzan àwọn èèyàn ní ṣe bá ní fídíò ìjà oníbẹ̀rẹ̀ ẹ̀bọ̀ à ń wo fídíò yìí kiri ó lò ń kọ́dọ̀ ń ṣe fídíò ara ó láwọn tó ń ṣe rẹ̀ ló ní problem ó láwọn ní ó dáhùn lọ́dọ̀ ọlọ́m mufti saudi tó ní bàbá Fauzan up to today ó mẹ́sìn ṣéèkì sí mi nàlẹ́ jìnnà bọ́ a máa wo fídíò wọn náà. ẹ̀hẹ́n lóòótọ́ nígbà tí wọ́n ṣe wáàzì gọ́gẹ́ ṣe wọn ó ní ọba ní kò ṣe wáàzì ó dẹ̀ òbí ọba so pé wọ́n ń ṣe òun kò kàn So many people have been troubling me about this issue of uh, Facebook. I can't give express permission But if you do it though, you're on your own. I just be looking at you. No, I do take picture, but I think these are necessary picture. Ọlọ́run tó ṣàánú wa, ọlọ́run tó Torí ọ̀rọ̀ ẹ bọ gangan, àwọn afáàní nínú ìdí ọlọ́run ló nímọ̀ sí jùlọ. Ó lè bí ẹ bọ. Ẹni tó bá yá àwọn ọmọ ọmọ ọmọ wọ́n á rí wọ́n great grandfather wọn pé ah this is the stage of our family ó lè di tí wọ́n tó máa bọ́ ń gbà yìí ọlọ́run kó sáràn wá lọ́wọ́ ọlọ́run kó tún gbàgbọ́ wa ṣe hmm, ọlọ́run kó ràn wá lọ́wọ́ ọlọ́run kó tún gbàgbọ́ wa ṣe kó sì ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa àwọn àṣìṣe wa kọ́lọ̀ bá ní ṣàmójúkúrò ẹni tí ó kó ògójá yóò múra ò èmi ògùn mẹ́gbẹ́ ni kó ògójá àmọ́rọ̀ yẹn ò sọ fún wa pé kákọ́lẹ̀ Let us do our best, our utmost, and ask Allah to accept it. Forgive us our sins, overlook our shortcomings.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 وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله